akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. ọlọ́run ti sọ fún ọ yí pé bọ́ bá ti rẹ́yẹ dáadáa ó ṣẹlẹ̀ bọ́ bá lakọ́ ọ̀tún tọ́ bá ti rẹ́yẹ tọ́ bá ti lakọ́ òsì aburú náà ó ṣẹlẹ̀ sọ fún ọ pé bẹ́ẹ̀ yẹ òwìwí tọ́ bá ti kélókélé ẹ̀kú ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ni lọ́sẹ̀ kọ́lá hàrìhì alẹ́kùsáàbìlá àwọn owó ni wọ́n da ọkọ̀ lọ́rú tó wá di pé kíní ìwádìí wàhálà sí wa lọ́rùn tọ́pọ̀lọpọ̀ èèyàn wá máa ń ké ẹlòmí ti lùsì pọ́pátì rẹ̀ lẹ́nu wẹ́rẹ́ lérí ọ̀rọ̀ táǹsọ ìjọba mo rí nǹkan báyìí o mo rí nǹkan báyìí o ẹgbà mí o ẹgbà mí o ó ti dẹ́lẹ́bọ ẹgbà mí ẹgbà mí o ó ti dẹni tẹ́mi rẹ̀ ọ̀bá lẹ̀ má ẹlòmí ti lùsì owó ẹlòmí nǹkan ó ti lùsì ẹ̀sìn rẹ̀ àtàtọ́yòrò ọjẹ́ àádẹ́tún jahiliya àwọn alárúbáwá kó tó di pé ànábìdé ọgbàjúmọ̀ lọ́dọ̀ wọn gan-an débi pé gbogbo tí e, e, inú àwọn àdáwò tí máa ń kàn wọ́n òun náà ni pé wọ́n máa fi tí wọ́n rí àti tí wọ́n ń gbọ́ wọ́n máa fi ń darí oore tí ó ṣẹlẹ̀ sí wọn àti aburú tí ó ṣẹlẹ̀ sí wọn ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa aláàmúwà pẹ̀lú wa ọlọ́wọ́n bá ní báyìí já tí humul hasana ọlọ́wọ́n bá ní àwọn aráàlú kan tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn tí wọ́n rí oore kọlu lánà ààrí wọ́n ni àwa gan lálẹ́tọ̀ sí oore yìí ààrí hasana ọyẹ kí gbogbo ọ̀dá báyìí nítorí ìhàtà kọ sí ọlọ́run wọ́n in tó ṣe bọ́ àmọ́ tí àjálù bá wọn tádàwò bàbá wọn yatayyaru bi Musa wa man ma'ah wọ́n wà máa sọ pé Musa anábì Musa nù àtàwọn ìjọ rẹ̀ tí wọ́n gbà fún wa man ma'ahu yatatayyaru ay yatasha'amun wọ́n ní Musa tó wà láàrin wa òun lọ́fà tí àjálù ìfi jálù wa kápẹ́kọ̀ bá sí láàrin wa ní ìbá ti jálù wa wọ́n ti ń ya ọ̀daràn débi pé àwọn ànẹ́bí ọlọ́run ọba tó dé pé ibi wọ́n bá ti dé wọ́n á máa ń tàn mọ́lẹ̀ síbẹ̀ ni wọ́n á máa ń sọ òkùnkùn di mọ́lẹ̀ ni wọ́n tó wá ń fi àwọn ànẹ́bí ọlọ́run ṣe tàtọ́ yúrù níbi tí wọ́n ya kèfèrí dé ọlọ́run wá fún wọn lẹ́sìn ọlọ́run bá ní alá ìnàmà ta'iruhum indallah ọlọ́run bá ní gbogbo tó ṣẹlẹ̀ sí wọn yẹn ọ̀dọ̀ ọlọ́run kádàrá wọn ni ọlọ́run bá òun lọ kádàrá burú yẹn mọ́ wọn walakinna aktharahum la ya'lamun àmọ́pọ̀lọpọ̀ wọn mà aláìmọ̀kan ni wọn ẹ̀yọ́ miami àwọn ẹni eré tí wọ́n jíṣẹ́ ọlọ́run láàrin ìlú wọ́n ní inna tatayyarna bikum am na bikum a ti ru èrò burúkú sí yìí nítorí pé wà láàrin wa gbogbo èyàn nílé lẹ́yìn lẹ́mùtẹ́ntẹ́hù tẹ́ẹ̀bá lọ lè fi dáwà tẹ́ǹsílẹ̀ kẹ kókó láàrin ìlú kẹ jáde kó lú lẹ́nà rìjùmọ́nàkùn alẹ́yìn lókò wọ́n lè alim wọ́n bá àwọn ẹni sọ̀rọ̀ ìpè wíwà láàrin wọn tí wọ́n wà láàrin wọn lọ́jẹ́ ká burú sí kíni kọ́mọ ṣẹlẹ̀ tó jẹ́ pé tí wọ́n náà tí ìyàwó tó fẹ́ tó bá wọlé tọ́lọ̀ wá dán wò kí lọ wọ́n sọ òun ni ẹsẹ̀ ìyàwó yẹn ò sí kíni kódà tàtọ́ yúrù ni superstition ni ọlọ́run ti kọ kádàrá kọ́lọ́run tó dáwọ̀ àtìyàwó ẹ ìpè lásìkò yẹn nǹkan lọ fínrín nǹkan lọ tínrín fún ọ tọ́ba ẹlẹ́bọ̀ ni ọ́ afẹ́bọ́ kékeré ló ń ṣe bọ́ọ̀ bá túbá ọwọ́ ní kò tó wà lè jẹ́nà ọlọ́wọ́n ń fèsì padà ọlọ́wọ́n bá ní kọ́ọ̀lù tọ́ irikun makun àwọn ẹni eré wọ́n sọ pé aburú tí ọlọ́run kọ ma yín ní ṣẹlẹ̀ sí yóò ayin dùkiri tó ń balẹ̀ antum káwọ́mú mùsùlùmí ameyi antum qawmun musrifun ayé mọ̀lẹ́nìbòn àmọ́ ẹbọ tẹ́ tarabọ̀ ló yẹ di ọ̀tá ọlọ́run ti kẹ̀yìn si yi awata tá laarin yi awa yín ni yóò jẹ́ kí o ti kọ ló sì ti aya 18 àti 19 àti kí ni sọ

nígbà ọmọ ti jábọ̀ yẹn wàhálà ti ṣe wàhálà ti ṣẹlẹ̀ ọmọ obìnrin tó jábọ̀ lẹ̀ yẹn bá ṣe tutù àbíkẹ́ lọ lè wá àbáyọ lọ́dọ̀ àwọn olóòṣà torí àwọn tí ó gbé òfin yìí òfin tó bá sínú koran a lè wá solúsàn ní ká máa fi darí aburú tí ó ṣẹlẹ̀ sí ni àbí dáadáa tí ó ṣẹlẹ̀ sí ni ó wà nínú àṣà àwọn alárúbáwá ká nábì tó dé nígbà tá nábì dé ànábì ní ọlọ́run ò fẹ́ o ọlọ́run ò fẹ́ o ọlọ́run ò fẹ́ o òdísàlá muhammad sallallahu alaihi wasallam ànábì ní àtiyarọ́tù shirk ànábì ní kẹ́ẹ̀ máa fi lílọ ẹyẹ apọ̀ ọ̀tún lọ́lọ́ ah nǹkan da ọlọ́sákòsì ah nǹkan ti dàrú anábì ní ẹbọ ní o ìtí ọ̀dà àti ìtí òní dá òṣì lọ́wọ́ ẹyẹ o ọwọ́ ta lọ́wọ́ Allah anábì kórè ẹlẹ́mẹ́ta àti yàrá tó shirik anábì ní àti yàrá tó shirik anábì ní ẹ̀rí ká fi darí ẹyẹ ká máa fi darí aburú tí ó ṣẹlẹ̀ àbóore tí ó ṣẹlẹ̀ sí wa anábì lẹ́bọ ní o anábì ní lẹ́sà mìnà anábì ní kò sí láàrin wa ọkàn kò sí láàrin wa mọ́ntàtọ̀ yàrọ̀ gbogbo ẹni tó bá ń fi nǹkan kan torí àbí tó gbọ́ àbí nǹkan kan nínú tọ́lọ̀ ń dá tí wọ́n fi ń dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ fẹ́ àbí oore tí ó ṣẹlẹ̀ fẹ́ dá anábìnrin sára wa àwọn tuntun yìí rà dáa àbẹ́nìkan tí wọ́n sọ fún yín pé mo mọ̀ ní nǹkan báyìí ìtí mo rí yẹn ìtumọ̀ ẹni pé nǹkan báyìí ó sí ọ òun kò rí tuntun wọ́n rí fún ni òun náà wá gbàgbọ́ pé à ah, àǹtí mi pè mí o mọ̀dá mi pè mí o àfá mi pè mí o ó lòun rí òkété lọ́sàn níwájú ilé mi wọ́n sì ní tí òkété bá ti kọjá wájú ilé lọ́sàn nǹkan báyìí náà ṣẹlẹ̀ wọ́n ní àmúra o àárí o àmọ́ wọ́n rí fún wa ni tòtú yíra làwọn nìyẹn